الحمد لله والصلاة والسلام على رسول الله نتكلم بإذن الله تعالى عن الأصل الثالث من الأصول الثلاثة معرفة نبينا محمد عليه الصلاة والسلام pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba àlekè ọ̀la nísìnyí báyìí a máa sọ ẹni tí ń jẹ́ ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tí ń bẹ nínú tíra tí à ń ṣàlàyé rẹ̀ yìí tí ń ṣe salasatul usul òun náà ni mímọ òjíṣẹ́ ọlọ́run ànábì wa tí ń ṣe Muhammad sallallahu alayhi wa sallam nínú ẹ̀sìn wa ló wà ìpìlẹ̀ tá a sì gbọ́dọ̀ mọ̀ nítorí bẹ́ẹ̀ nù béèrè tí wọ́n béèrè lọ́wọ́ àánú sàárè هو محمد àkọ́kọ́ ni pé a gbọ́dọ̀ mọ̀ pé ẹni tọ́lọ̀ rán sí wa orúkọ rẹ̀ ni muhammad. ibn abdullah. bàbá rẹ̀ ni abdullah. ibn abdulmutalib. bàbá bàbá rẹ̀ yìí ni abdulmutalib. ibn hashim. ọmọ hashim lòun ṣe. wa hashim min quraish. hashim yìí nínú ìdílé kùrẹ́sì ló ti wá. wa quraish min al-arab. kùrẹ́sì yìí ìran ni wọ́n. والعرب من ذرية إسماعيل لا. إبراهيم عليهما وعلى نبينا أفضل الصلاة والسلام. أربعة لا بقوا ìjọ tí ọlọ́run ọba àlìkẹ́lá sẹ̀sà nínú àrọ́mọdọ́mọ Ismail tí Ismail ṣe Ibrahim àti bàbá tí ń ṣe Ibrahim àti Ismail àti sẹ́lá Muhammad nabi wa kọ́lọ́mọba akẹ́ gbogbo wọn. lahu min al-umr thalath wa sittun am. so anabi tá à ń sọ yìí yẹn gbọ́dọ̀ mọ̀ pé anabi sallallahu alayhi wa sallam. النبي عليه الصلاة والسلام له من العمر ثلاث وستون عام النبي أقول من إنه تام على النبي صلى الله عليه وسلم كي gbogbo ìsẹ̀mí rẹ̀ látìgbà tí wọ́n ti bí i tó fi jíṣẹ́ ọlọ́run tó fi lọ pàdé ọlọ́run ọba àlekèọ́lá ń jẹ́ sixty three mẹ́ta ó lé ní àádọ́ta. arba'un qabla an-nubuwwah. ọgọ́ta àkọ́kọ́ nínú ìgbésí ayé ànábì tó lò nínú ayé a gbọ́dọ̀ mọ̀ pé ó lo ogójì ó lo forty síwájú kí ó tó di ànábì ọlọ́run. thalath wa ushrun am nabiyyan wa rasulan. lẹ́yìn ìgbà tí ó wá di òjíṣẹ́ ọlọ́run ọba àlekèọ́lá ó lo twenty three tí ń ṣe mẹ́taléníogún ní ẹ̀yìn ìgbà tọ́lọ́wọ́n ọba àlìkẹ́lá tí ó sì ní òjíṣẹ́ rẹ̀. huwa nabi wa rasul a gbọ́dọ̀ mọ̀ pé ànẹ́bí ọlọ́run ni tí ọlọ́run ń sọ àwọn nǹkan tí ò sọ fẹ́ lòmíì nínú ẹ̀dá rẹ̀ bó ṣe sọ fáwọn ànẹ́bí tó lọ bẹ́ẹ̀ náà ni pé tó wá rán pé kó jíṣẹ́ yìí fún àwọn ẹ̀dá ènìyàn. awwal ma alayhi alayhi salatu wassalam wa huwa nabi iqra bismi rabbika alladhi khalaq nínú àwọn iṣẹ́ tọ́lọ́run rán nábì sí wa àkọ́kọ́ èyí tí ọlọ́run ọba àlekèọ́lá kọ́ sọ fún òun ni súrà tí a mọ̀ sí Qara tí ń bẹ nínú alukur'ani òun là kọ́kọ́ ọ̀rọ̀ tọ́lọ́run kọ́ sọ fún ànábì. wa awwal ma nazala alayhi wa huwa rasul ya ayyuhal muddaththir. nígbà tí ọlọ́run sọ èyí tá a sọ fún yẹn ìgbà wọn ló dà nábì àmọ́ ìgbà tó wá dé tọ́lọ́run إلى ماذا يدعو عليه الصلاة والسلام؟ يدعو للتوحيد وينذر عن الشرك. a gbọ́dọ̀ mọ̀ pé ànábì tá a fẹ́ mọ̀ yìí kìí ṣe pé ká mọ̀ ànábì lásán pé ànábì báyìí ànábì báyìí kákan mọ́ kọ rẹ̀ a gbọ́dọ̀ tún mọ̀ ànábì débi pé kí lànábì pèpè fún gan kí lànábì wáyé wá ṣe gan níta ànábì wáyé wá ṣe nǹkan méjì náà ni ànábì wá ṣàlàyé fún wa ká sin ọlọ́run ká mọ ọlọ́run lọ́kan ṣoṣo ká sì sin ọlọ́run lọ́kan ṣoṣo ibẹ̀ náà ló sì pèpè sí tó fi lọ bọ́lọ́run bákan náà ànábì ò dákẹ́ lórí gbogbo tí ó ba ìjọsìn jẹ́ tí ń ṣe ẹbọ ìbọ́lọ́run ọba àlekèlá wá orogún ní gbogbo ẹ̀ka rẹ̀ ànábì sá ó sọ wa lára kó mbẹ́ ó sì lé wa kó mbẹ́ ó sì dẹ́rù ọlọ́run bà wá ó sì já àmọ́ àbúrú ti mbẹ́ mbẹ́. bu'itha ila ath-thaqalayn al-jinn wal-ins النبي صلى الله عليه وسلم كيس ما كوريش إنك كيس أنا لربا إنك الله ناسي النبي الله ناسي بوجوايني أدا أنا دبي كونا سامع الجنة أتينيا أتالي الجنة بو بو ما قطع قطع الله أنا النبي سي لم يترك عليه الصلاة والسلام شيئا يقرب إلى الله إلا وأمر به ولم يترك شيء يبعد عن الله إلا ونهى عنه وأعظم ما أمر به التوحيد وأعظم ما نهى عنه الشرك a gbọ́dọ̀ mọ̀ látara pa fẹ́ mà nẹ́bi tá a fi mọ̀ pa dá nẹ́bi wa mọ̀ tí wọn fi ní pe ajá lọ́bọ̀ fún wa tí wọn fi ní pe dúdú ní funfun fún wa pé anẹ́bi sallallahu alayhi wa sallam kò sí nǹkan kan nínú dáadáa téèyàn ó fi ráàánú ọlọ́run tí ó fi rórí eré tí ó fi sórí eré tí ó fi súnmọ́ ọlọ́run tí ó fi rí àlìjánná gbogbo ìlànà nẹ́bi sàlàyé fún wa ní àsọ yéké bákan náà gbogbo nǹkan kí nǹkan gbogbo aburú làásìgbò ìpáyín keke fìtínà tí ó fi jẹ́ pé èèyàn ní ráyé gbé ọ̀dà tí ó tún fi lẹ́tọ̀ọ́ sí tí ó fi di ọlọ́run lọ́jọ́ gbèndé alqiyama láburú gbogbo ẹ̀rọ anẹ́bí sallallahu alaihi wasallam ń ṣe àlàyé rẹ̀ tí ó jẹ́ àmọ̀ pé aburú ni ká jìnà sí èyí tó tóbi jùlọ nínú dáadáa tá anẹ́bí ṣàlàyé fún wa òun ni nǹkan tí ó jẹ́ àmọ́ ọlọ́run lọ́kan tí ó sì jẹ́ àsìn ọlọ́run lọ́kan èyí tó burú jùlọ nínú tó anẹ́bí júwe fún wa pé ẹ jìnà sí o òun ni gbogbo nǹkan kí nǹkan tí yóò mú wa bọ́lọ̀wọ̀n ọba àlìkíọ́lá wá orogún tá a fi máa ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba àlìkíọ́lá lóríṣiríṣi ọ̀nà tí yẹn máa ń gbà ṣe ẹbọ كل من بلغته دعوة محمد عليه الصلاة والسلام ولم يؤمن به فهو كافر كفر أكبر سواء كان يهودي أو نصراني أو مجوسي ẹ jẹ́ lọ mọ̀ pé nínú pàfẹ́ mà nẹ́bí tá a bá dá àmọ́ dáadáa bọ́lá ń ṣe ṣe é fún wa oníṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam pé nígbà tọ́lọ̀ ti ràn sí ayé láti gbà yẹn tí ayé ó fi parẹ́ gbogbo ẹni tí ò bá gba nẹ́bí gbọ́ gẹ́gẹ́ bí gbogbo àwọn tá à ń sọ yẹn pé òjíṣẹ́ ọlọ́run ni tí èèyàn gbọ́dọ̀ tẹ̀lé tó gbọ́dọ̀ fi gbogbo nǹkan míì tó lòun sí tẹ́lẹ̀ lẹ̀ yahudi ló jẹ́ ni o nasara ló jẹ́ ni o àbí nǹkan kí nǹkan ni ò máa jẹ́ tí ò bá ti fi gbà nẹ́bì sallallahu alaihi wasallam gbọ́ ẹja àmọ̀ pé kèfèrí ni kì í ṣe ẹni tí ó bọ́lọ̀ dáadáa tó bá kú lórí bẹ́ẹ̀. wọ́n jábẹ́ màkà. ànẹ́bì tá à ń sọ yìí ìlú màkà ni wọ́n bí sí. na'am faradat قبل الهجرة قبل أن يهاجر المدينة بثلاث سنين في ليلة الإسراء والمعراج فرض الله سبحانه وتعالى بنفسه. a gbọ́dọ̀ mọ̀ pé nínú tí anabi sallallahu alaihi wasallam tí a fẹ́ mọ̀ yìí nínú tí Ọlọ́run ọba àlekèlá fi rán sí wa ní irun irun yìí kó tó kó nílùú bàbá rẹ̀ tí ń ṣe Mẹ́kà lọ sí ìlú Madina lọ́lọ́run ọba àlekèlá ti ṣe é ní ọ̀ranyàn lé lóru ọjọ́ kìíní àná tí ó lọ bá Ọlọ́run ọba àlekèlá ní sánmà. نعم هاجر إلى المدينة عليه الصلاة والسلام وفرضت عليه بقية شرائع الإسلام كالجهاد والأذان والأمر بالمعروف والنهي عن المنكر nígbà tá a nábì wá kó nílùú bàbá rẹ̀ tó wá sílùú Madina tátọ́lọ́n ti làwọn oríṣiríṣi àwọn ìjọsìn ni wọ́n á ń sọ̀kalẹ̀ ní sísẹ̀ntẹ̀lé ọlọ́run wá ń ṣe lọ́rọ̀ yẹn fún bíi ìjagun sójú ọ̀nà ọlọ́run ọba àlekíọ́lá bíi kí á máa pààyàn láṣẹ sí bí dáadáa pé ntọ́lọ́run fẹ́ nì kákọ̀ fún yẹn pé ntọ́lọ́run ọba àlekíọ́lá ò fẹ́ nì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́lọ́kan ọ̀jọ̀kan gbogbo tí ń jẹ́sìn lé fún wa nílùú Madina ni àwọn òfin ọlọ́run yìí ti wá wá ní sísẹ̀ntẹ̀lé. أكمل الله سبحانه وتعالى به الدين وهذا من نعم الله سبحانه وتعالى علينا أنه لا أحد يستطيع أن يبتدع في دين النبي àdéhùn alẹ́ sọ́látọ̀ àdéhùn nàbẹ́ alẹ́ sọ́látọ̀ sọ́lá náà. nínú tá a fi mọ̀ pé òtítọ́ nípa adan nebi muhammad mọ̀ a gbọ́dọ̀ mọ̀ pé ọlọ́run parí ìdẹ̀ra kan lé wa lórí lórí pé ànábì ló jíṣẹ́ ọlọ́run tó rán sí wa kí ni ìdẹ̀ra náà ni pé ọlọ́run ọba àlekè láfi ànábì parí gbogbo ẹ̀sìn láti ìgbà tọ́lọ́run ọba àlekè láti bẹ̀rẹ̀ sí hàn lọ́jọ́ kínní àná tí ó fi jáde láyé kò sí nǹkan kan tí a fi sin lọ́hùn tí a fi ráàánú ọlọ́hun tá a fi rí ọ̀nà àbí tí ó sọ akó gbogbo aburú ayé àtàlùkìyàwó gbogbo ẹ̀ lọ́lọ́ ti fà nẹ́bí sallallahu alaihi wasallam pé fún wa tí ò sẹ́kùn kankan tí ò lè fẹ́ nìkan láǹfààní lè ní kó wá mú nǹkan kan wá kó fi sínú ẹ̀sìn ló kọ pé òun wáyọ̀ nu ọlọ́run ló kọ pé òun nífẹ̀ẹ́ ọlọ́run ló kọ pé òun nífẹ̀ẹ́ ànẹ́bí sallallahu alaihi wasallam a kò gbọ́dọ̀ gbárù eléyìí láyé pé irọ́ ni a gbọ́dọ̀ mọ̀

kó tó kò láyé n ti ń ṣe ọmọ èèyàn láàárẹ̀ níbànújẹ́ nídùnnú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ṣẹlẹ̀ sáà nẹ́bì sallallahu alaihi wasallam ló fi jẹ́ pé nínú òpin pa àmà nẹ́bì agbọ́dọ̀ mọ̀ pé ànẹ́bì ò sí láyé mọ́ kì í ṣàdí ọkàn dáadáa ní fún mùsùlùmí tí ó nígbàgbọ́ nípa ọlọ́run tó sì gbà nẹ́bì gbọ́ tó sì mà nẹ́bì kó mọ gbàgbọ́ nípa nẹ́bì tó ń bẹ láyé tọ́ra nẹ́bì ti lọ bá ọlọ́run ọba àlekèọ́lá nínú péyàn ni mímọ̀ ń bẹ lọ́dọ̀